lẹ́yìn tí ọkùnrin alágbe afọ́jú gba ìwòsàn jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ń lọ sí jerusalem fún àjọ̀dún pàtàkì kan ọ̀pọ̀ ènìyàn sì tọ̀ wọ́n wá wọ́n bẹ̀rẹ̀ sí í yọ̀ wọ́n sì ń kọrin wọ́n sì ń sọ wípé ìbùkún ni fún ọba ìlérí náà tí ń jọba títí ayérayé àwọn olórí ẹ̀sìn sì gbọ́ wọ́n sì kọjú sí Jésù wọ́n sì wí fún un pé kí ó sọ pé kí àwọn èèyàn dákẹ́ Jésù sì dá wọn lóhùn wípé bí àwọn wọ̀nyí tilẹ̀ dákẹ́ láti yìn mí àwọn òkúta ilẹ̀ yóò fi ògo fún mi Jésù sì dé ìtòsí Jerusalem ó sì sọkún wípé tí ó bá jẹ́ pé ìwọ gbà mí àlàáfíà rẹ kò bá má sọnù ṣùgbọ́n nítorí pé ìwọ kọ̀ mí ìwọ ti sọ àlàáfíà rẹ nù nítorí náà ìwọ yóò di píparun láti ọwọ́ àwọn ọ̀tá rẹ nígbà tí ó sì di ijọ́ kejì Jésù wọnú tẹ́ḿbìlì ó bá àwọn ènìyàn tí ń rà tí ń tà ó sì lé wọn jáde wípé ilé bàbá mi kì í ṣe fún ilé olè ṣùgbọ́n ilé àdúrà ni a máa pe ilé bàbá mi jésù sì ń kọ́ wọn ní ojoojúmọ́ àwọn olórí ẹ̀sìn sì ń wá ọ̀nà láti pa á ṣùgbọ́n wọn ò lè rí pa nítorí ọ̀pọ̀ ènìyàn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀